lè tọ́ ọmọ kí ló ṣe kíni kí ló bímọ fún ọlọ́run ọba allah subhanahu wa ta'ala gbogbo wa bá a ṣe pọ̀ tó gbogbo ń tọ́da àtìyàn àti ẹranko nípa rẹ̀ ká jíjẹ mímu wa ibo lágbè kí lánà kí lálò kódà gbogbo ń ta bùkátà ti ṣáájú wa wáyé síwájú káwọn tó ṣe kíni ká tó dé ayé ni ọlọ́run ọba yìí agbóṣùbà fún o òun náà láti mọ̀ sìn akí ẹnìkọ̀ọ̀kan wá pé abáríkà ìgbésí ayé tuntun tá a kó sínú rẹ̀ ti ṣe mẹ́wàá kẹ́yìn Ramadan

ohun tó sì fẹ́ náà ní ká gbé pẹ̀lú àlàáfíà ká bára wa gbé dáadáa so àwa ti pín sí méjì lánàá fún wa pé alábàágbé oríṣiríṣi náà ní bẹ alábàágbé tó pé ìbágbé rẹ̀ yóò jẹ́ aláburú pọ́nbélé alábàágbé sì ń bẹ tí yóò jẹ́ pé orí ọ̀bẹ lára rẹ̀ aburú òsèkìnnì yóò bẹ lára rẹ̀ èyí ò táwa bá bá pàdé ń gbọ́jọ́ pé àwa jẹ́ mùsùlùmí àbájẹ́ nítorí fẹ́ kí ilé ayé ogun abọ̀dọ̀ lu ẹ̀kọ́ báwo láàṣẹ bá kó wa wọn lò tó fi jẹ́ pé àwa ó ṣoríire àní ti ara ìbàjẹ́ tiẹ̀ káwa ní ọwá di kíni ká do níbàjẹ́ àbí ká dala burú ẹni tó jẹ́ kó òun mísì méjèèjì pọ̀ ni ẹ̀dá ò lè bẹ láyé tẹ́lẹ̀ kéèyàn mọ́ ní ibi tó kù sí ṣùgbọ́n báwo la ṣe ṣe tó fi jẹ́ pé àní jẹ́ kìkì aláburú èyí tó bá ṣẹlẹ̀ gan lọ́wọ́ wa kọjọ́ pé báyìí mistake ni yóò fà máa máa dákú láti máa wá sí inú hu fọwọ́ fi àyínṣà ti rọ ọ̀bíyá wà á máa máa ní kọfà ti máa wá sí inú hu umuhu awiya ọba ìdámọ́sí àwa sínú àwọn fàá umuhu làwọn bá débi ìnira tí alábàágbé ń fi ń kan ẹnìkan dèkú ńgbà tẹ́nìyẹn fẹ́ talé rẹ̀ kọ́ wá fẹ́ ta jàǹbá fáwọn èèyàn pé ẹ̀ wàá lọ́la kí mo kọ́ lè mí ni ìdọ̀là badé lánàá ìgbà tí ó polówó ilé rẹ̀ ń polówó rẹ̀ kọ́ mọ́ alábàágbé rẹ̀ ní pé ilé mi tí mo fẹ́ tà yìí báyìí lálábàágbé rẹ̀ náà rí o ti ń sọ fún wọn pé aláàmáyẹ́sítẹ̀rí jára nàhùmán talẹ́ni tí ó ra ilé tí ó tọ́ ra alábàágbé ará ilé níbọ̀ tí ra àpapọ̀ jẹ́ pé níbọ̀ yìí o nà ó máa ń pé olóorun ni. bijarin lẹ́gbẹ̀ẹ́ lẹ́kan láyà náà mú wà láàyò ní ìmọ̀ ẹni tí ó ra pé òun fẹ́ mọ sùn nírọ̀rùn yóò ra lé lẹ́gbẹ̀ẹ́ ẹni pé òun èé sùn ó di disọ́pù ará àdúgbò láti wọlé lánàá pé arọ̀ wá àkókò tá a wà yìí ara pé mùsùlùmí ká lè mọ̀ pé jáàrú rẹ̀ là á jẹ́ fún mùsùlùmí àbẹ̀ntì èsè mùsùlùmí kò wẹ́tọ̀ fún wa gbọ́ àtàfẹ́ ṣe kìámù lé ẹ fi wọ́dọ̀ ọdún lèmi mọ́ sọ kọ́dà látàyé alága fẹ́rẹ́ntì pé ká mọ̀ gbé máìkì sẹ́nu gbogbo àwọn àtàwọn ṣe kìrá àtàwọn gbogbo àdúgbò àwọn kò bá a mú o kò bá a mú o torí pé njọ́ tí ẹlòmíì náà bá ń ṣe nǹkan míì náà ó ti tóun náà fi ń disturb àdúgbò àmọ́ kọ̀ǹplé ó ti ohun tọ́tọ́ là ń ṣe ṣùgbọ́n ká ṣe é gba ọ̀nà tó ṣe kíni ọ̀nà tọ́tọ́ níbẹ̀ nù mùsùlùmí ẹgbẹ́ wa tó ń wó kírun nulẹ̀ ẹ̀ńtara rẹ̀ ọ̀yá ń bẹ ẹ̀ńtí èsè mùsùlùmí ń bẹ ṣe àwa sì ní amplifier mọ́sálásí wa ló ṣe kíni lọ́lágbára yìí so àwa tá a wà nínú mọ́sálásí ni kìrá yẹn ṣe kíni lọ́wọ́ fún àtẹ̀yí tí bára ń ta jáde tó kọ́kọ́ jẹ́ pé alákàgbé tó pé gbogbo àdúgbò ọmọ kò ṣe déédé eléyìí ti ń gbà òun adjust ká adjust ọ̀dà tẹ́yìn bá ní mọ́sálásí márùn-ún ládùúgbò òbí ta wà yìí lásán tó lórí tí gbogbo máàmù sí kíni tó gbé sẹ́nu so yọ jẹ́ nira fáwọn kan ni pé bẹ́ẹ̀ sì ni tí wọn ọba kúkú lò àwátàmbẹ́nu mọ́sálásí náà lájọ́ ń ṣe kíni lájọ́ ń ṣe sọ́lá Allah subhanahu wa ta'ala kó gba gbogbo gbìyànjú ẹnì kọ̀ọ̀kan wa ní òru tá ń bẹ́ẹ̀ yìí náà ọ wá ní à talẹ̀ntì ọ̀ra alábàágbé tí ò ní yóò sùn o kódà alábàágbé tó pé lọ́sàn tẹ́ bá rí bí ẹni rẹ ni wọ́yẹ lùbásù bí nà àrísí yaba nuskin aṣọ ẹni ọlọ́run ọba Allah náà ni ọ wọ̀ lọ́sàn o wàṣàtìrò lẹ́yìnlì ṣètọ́nù rọ̀jìm wọ́n tó bá di lóru à ṣètọ́nì gan ni o pé ohun tí ẹ bá lọ́rùn rẹ̀ ohun tí ó gbé wọ̀ àbí bá ka mọ́ lóru à ẹ̀yin náà pé hé sí lágbájá ni ó ní bẹ́ẹ̀ nìyẹn ṣe rí nìyẹn ìbẹ̀là bá ọ̀rọ̀ dé lánàá. àwa ní nínú àwọn àpẹẹrẹ tá a mú wá lé ní tá a fi tẹ̀síwájú òun náà ni ọ̀kan nínú àwọn àgbà nínú àwọn olùkọ́ tíra tó àdábù sọ̀gír àdábù kẹbíir tẹ́kù kódà àyè tó sì jọba ní ètò kínní ní ètò ẹ̀sìn ní Allahu akbar afa ibn al-muqaffa so wọ́n wá kánà bí jiwari dárí i dárun sọ̀gíratun lẹ́gbẹ̀ẹ́ ilé wọn ilé kékeré kan bẹ̀ tí wọ́n kọ́ ilé kékeré yìí àyè tó kópa yìí wà kánà yargabu fi shara'iha wọ́n kọ́ ah, ilé kékeré wọn bá sì tà á mi ó ti yé kí n kó kọ́ mọ́ mi so ilé kékeré àwọn kí mo ṣẹlẹ̀ ń gbà mí tọ́kẹ́ lómi aflot ní òní aflot tó níyẹn ìwọ tí wọ́n bá mọ̀ pé ah, tọ́ba sì ta aflot yìí fún mi ni àwọn ọmọ fẹ́ lò lẹ̀ yìí fún kò sí kíni kò kọ̀ gba ọmọ fẹ́ kọ́ so ìgbà tó wá rí bẹ́ẹ̀ ni wọ́n ń bá ẹnìyẹn sọ̀rọ̀ líyùbí fàá ìládàárì yìí láti lè pé kó ṣe kíni kọ́kọ́ lẹ̀ mọ́ ilé tiẹ̀ wàká nàjàrú ìyẹ̀mùtẹ́ni omi ń bẹ́ẹ̀ à à ẹnìyẹn ní òun ò lè ta o wọn ò sì ṣe kíni wọn ò sì fi ilé òun kalẹ̀ náà nìyẹn tọ̀ bẹ́ẹ̀ wọ́n wá sí ń lò òun ní ọkọ̀ ṣaagun sí ọkọ̀ wọ́n nísìnyí alábàágbé rẹ̀ wọ́gẹ̀ lọ́nà ń ṣaagun sí kọ́mọ́rì ikọ́ kódà irú rẹ̀ ṣẹlẹ̀ sí mi nígbà kẹta fẹ́ dálé ìwé lẹ̀ torí pé aláburú pọ̀ láwùjọ àwọn járòsó tó pé wọ́n sàǹfààní fún wọn tó padà kórìí bú bá máa lọ tọrọ lẹ́kàn ká fi bẹ̀rẹ̀ skul ó ti nígbà yẹn ẹnìyẹn wá ní pàápàá jùlọ kódà ọ̀rọ̀ yẹn ti máa ń rántí ah ẹni yẹn sọ̀rọ̀ fún mi tọ́pọ̀ ṣùgbọ́n fẹ́ mọ́ bàmí níjọba pé àwọn àfáàsọ̀rọ̀ gbélé fún o pé tọ́ba gbé fún wọn níṣẹ́ torí pé wọ́n ń lò o lè mọ́ kọ́lé yẹn mọ́ torí pé wọ́n ń lò àà àwọn èsì irú àfa aláburú bẹ́ẹ̀ kí ló ti wà náà rẹ́ǹtì nǹkan lọ́wọ́ àwọn èèyàn tó pé látàntorí pé wọ́n tà fún ọlọ́run ságùn sí wọn ó ti yé òun rí nǹkan mọ́ bẹ́ẹ̀ kí wọ́n bá béèrè mọ́ sọ pé kọ́sá wọn tà wọn ò sì ní béèrè alhamdulillah alobẹ ẹwọ fúnléèwé atọ mọtún gbébẹ ẹwọ rẹ <laughs> ló fi jẹ pé ìyẹn mọ ìyẹn mọ sí dáadáa nígbà wọn tún parí ilé yẹn gẹn tó yé èmi gẹn tún gba lé níbẹ nǹkan àbájọ jálàbá gbére ṣùgbọ́n òlè yẹn sì fẹ́ sí ni pé afọ Ibn Muqaffa ọwọ́ abẹ́ nìyẹn sọ̀rọ̀ kọ́ta lé fóun kóun ó lè ja àpọ̀ mọ́tò ẹnìyẹn ní tí ì òun nígbà mi gẹ̀ẹ́dá sọ fẹ́ lómi pé a lọ kọ́lé mi fún pé a ah, irọ́ o olóhùn ò ṣe fún marokaba òdẹ́yìn fatọ́rọ̀ra ilẹ̀ abẹ́ ìyá ẹnìyàn bá ọba dá gbèsè gbèsè kọlu ọkọlu ẹni tí wọ́n ní kọ́ ta lè rẹ̀ fáwọn kọ̀ wá rọ́nà tí ó fi san gbèsè yẹn ju kọ́ ta ilé rẹ̀ lọ bẹ́ẹ̀ sì nínú ṣẹ̀ríà tẹ́ ẹ bá ń bẹ ládùúgbò kan larapa jálábàgbére náà nìyẹn o tí ọba ní ilẹ̀ kan yálà lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ àbí lágbègbè àdúgbò tẹ́jọ́ ń bẹ yẹn síwájú kó tó pe ará àta tí ò gbádùgbò yẹn wá kọ́ wá rà àwọn ará àdúgbò yìí lọ́kọ́kọ́ lẹ́tọ̀ sínú sẹ̀ríà lọ́kọ̀tọ̀ mo nílẹ̀ kẹ́ tí mo fẹ́ ṣe kíni tọ̀fẹ́ tọ̀tọ̀ rẹ̀ lẹ́tí jọ ń gbé àdúgbò yẹn ẹ́ksánà tí ó wà tẹ̀ mọ ìṣe rẹ̀ mọ́kànlọ́ sí kíni mọ́kànlọ́ gbé wá ẹjọ́ fi ilé gbélé àtẹnìkan tẹ́ bá da síra yín ilẹ̀ títí ìbẹ̀lẹ́gbẹ̀ mi mo fẹ́ tà ọwọ́ ẹni tí ń kọ́kọ́ nẹ́ẹ̀sì ṣọlọ́kọ̀ sí kíni lọ́kọ̀ọ́kọ́ fi lọ pé mo fẹ́ ta ilé mi yìí o kódà bí èèyàn bá dá nàìjọ́ ṣiṣẹ́ níbì kan wọ́n fẹ́ pa sẹ́yìn tí wọ́n fẹ́ tíráfù irinṣẹ́ rẹ̀ tó bá ta àwọn tẹ́jọ́ ṣiṣẹ́ yẹn ó ti yé èyí tí wọ́n á yá lọ́wọ́ rẹ̀ tí wò ní tẹ́lẹ̀ yẹn àbọ̀ fẹ́ ta káà rẹ̀ ọjọ́ lọ́kọ̀ ó ti yé àwọn ará gáràjì yìí kọ́kọ́ pé wọ́n fẹ́ ta mọ́tò yìí wọ́n máa pe kásà kò bá sì tà á fún mi o mọ́tò rẹ̀ ni mo mọ bó ṣe ṣe kí ni bó ṣe gbẹ tó o gbèsè wá dé alábàágbé àfáwà pé mo fẹ́ ta lé yìí òun jẹ gbèsè à ó ní òun ní ìdí rẹ̀ mọ́ kì í ti pẹ́ fi fún sẹ̀ríà ò ká lè wo ibi tó jẹ́ ní rí ó ní òun ní ìdí wọn ò ní bùkátà sí à ẹni wá ní à alásìta tọ́lẹ́pùtà mínú ṣàrọ̀ ìhà gbogbo àwọn tó wọ́n gbọ́ sí pé a ní wàá lọ bá àwọn ará àdúgbò ìkúnlẹ̀ lọ́ka ìwọ kọ́ lọ sọ fún jòní kó ọ̀fẹ́ ra ilé rẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìní sí mọ́ báyìí ó ní láwùsàrí tùhálì àdì tí wọ́n bá rà nísìn báyìí máa kumtu bi hurmatil jiwar ó ní ìǹṣe ojúṣe alábàágbé rè ó ti yé ìwọ alábàágbé ó ní ń pè fún lè anna ul'an yuridu bay'a min al-faqr ó ń torí pé òsì lọ́kọlù tí ò rí gbèsè sẹ́gbèsè lọ́jẹ tó fẹ́ ṣe tó fẹ́ ta léyìí kìí ṣe pé tó bá tà ó rí bòmí tí ọmọ ṣe kíni tí ọmọ gbé ohun tó yẹ kó wọn ọba àtẹnu kó wọn ọba àtẹnu sádù ó tiẹ̀ ni òsì tó ba gbèsè tó jẹ yẹn kó wọn ó dúró ti kó wọn ọba sán. fúnma dáfà ila jarihi samana dáàrí ọwọ́ kó iye owó tó lò wọ́n ta léyìn ọwọ́ kó fún ọwọ́ sọ fún pé ibùkì ibi dáàrí ká mọ gbélé rẹ lọ gidi kí mo sanwó rẹ ní advance kọ́ wọ́n á fìdẹ́yìn nàkàlélá ẹ̀ dárò lè láhìí ọ ni gbèsè rẹ tọ́ lọ́sàn gbèsè rẹ mo fún ọ lówó yẹn sì mo gbére lẹ́rọ ọlọ́run ọjọ́ da fún lèlá ìdárúkà nínú náà abẹ́ẹ̀kọ́ sọ pé ọmọ jẹ́ èèyàn rẹ o ṣé bí wọ ìwọ gangan fúnra rẹ lọ́wọ́ náà bí o ṣe jẹ gbèsè kọ́dà níjọ́ tó fẹ́ yáwó lọ́wọ́ náà o ti ní o fi wé ilé rẹ̀ dúró àníyàn rẹ̀ sì ní kọ́mọ́rì ìsàn torípọ́ lọ́kàn ju àníyàn ohun tó bá wà yìí wọ́n ṣe fún ilẹ̀ rẹ yẹn ló ṣe kíni ló fi wẹ̀lẹ̀ dó ilé rẹ ló fi tó pé o ti ń du kó ṣe kíni kọ́ tà fún ọ tẹ́lẹ̀ ọ̀tọ̀ wa ti á lẹ níyẹn pé bí ọba sẹ́ni tó bá di kọ́ bẹ́ẹ̀ kú àwọn ọmọ rẹ̀ ọ tà fún ọ kódà àwọn tó sọ ni pé o ti tà á fún wọ kódà o ti gbowó rẹ̀ tipẹ́ sálábàgbé nìwọ náà mélòó mélòó láàrin àwùjọ wa kódà wọn kó ìpamọ́ lọ́dọ̀ ẹlòmíì òun náà lọ ta ilé yẹn mọ́ ọ lórí ilẹ̀ bàbá wọn bàbá òun ò pé ọ̀rẹ́ alábàágbé ni bàbá ẹ̀gbẹ́ ilé ìyá ẹ̀gbẹ́ ilé ẹni tí wọ́n jọ mú sọ̀tìra wọn wọ́n sì kó dúkìá wọn sí ọlọ́dọ̀ kò sì pa agirímẹ́ǹtì dà lẹ́yìn ìgbà tí ẹni yóò sí mọ́ àwọn náà tábà ń bẹ náà já mọ́ lẹ́kọ́ ẹ̀sìn ká mọ́ kọ́ nǹkan kalẹ̀ yálà yára wa ní nǹkan àbá kó nǹkan sọ́dọ̀ ẹnìkan lẹ́yìn mi àti ẹnìkan kí wọ́n gbọ́ sí o dúkìá mi sì ń bẹ lọ́wọ́ rẹ̀ ìyẹn fẹ́ fi dúkìá yẹn sí kìnnì ìyẹn fẹ́ fi ṣòfò torí pé irú alábàágbé tó ń bá gbé téèyàn báyìí ti lo ẹ̀kọ́ irú òfò bẹ́ẹ̀ ọmọ ọ̀sẹ̀ kìíní yóò mọ̀ ṣẹlẹ̀ sáwọn èèyàn ẹja wọn tàfà Ibn Muqaffa tí wọ́n ṣe ǹjẹ́ wọn náà rí bẹ́ẹ̀ kò ní jẹ́ kó wọ̀gàn ọmọ ìtọ́ra à wọ̀gàn ọmọ ìyọwó ẹ̀ nílẹ̀ ẹ̀sì tẹ́kí ni wọ́n máa fi à ẹ̀rì kí mo sọ fún wọn bí wọ́n bá ra ọ̀kadà tuntun nísì tó gbé e dé tọ́ gbèsè kí wọ́n ṣẹlẹ̀ di so ọjà nira ọjà nira ọ̀fẹ́ ra nira pé ibi nira mu tí ọba kú tá a kó lè rọ́nà lọ wọn náà ti fẹ́ kọ́ fún wọn náà mọ́fara fara ni ọmọ làkejì rẹ tẹ̀jọ́ jára àdúgbò tẹjọ ń gbé ká wà nìkan ń gbé àdúgbò tí ń gbé yìí bùkátà kan wá láti relocate kó ládùúgbò yẹn níbi dáadé pé àwọn tó kó ládùúgbò débi pé wọ́n ah, o so e mọ̀ padà wá o ọ̀kàn lè wá sí méjì ní àdúgbò ńbẹ̀ wọn nìkan ọkọ̀ ibẹ̀ ti kókó mbi tọ́ba nílé ńbẹ̀ gan wọ́n fẹ́ lè pé ẹ̀ ń gbọ́ ni ẹ̀tọ́ máa ṣàlàgà wa tọ́ba da bẹ́ẹ̀ tẹ́lá yẹn ń kókó ládùúgbò pé òun ni ìmáàmù tí wọ́n sì pé ẹ kó lọ o àwọ̀ ọ̀yọ́ yín ni ìmáàmù wa nígbà tí ọ̀nà òjì gbogbo àwọn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà tẹ́yìn náà ní ọ̀nà òjì lóòótọ́ ó gbà tó po òun náà sì gbà pé ah ara àdúgbò pé tẹ́bí lọ ààrẹ ní táàfin rọ́pò yín o kọ́dà lérí eléyìí náà ẹ jẹ́ ká fura gbogbo àwa adé new site àwọn tá a sì jọmọ̀ ya wa táwọn ní mọ́lù kùránì tá a jẹ́ àfa ọ̀dí àfa àwọn tó bá pẹ̀rọ àrínà lápẹ̀ ọkọ̀ jẹ́ pé iṣẹ́ rẹ̀ ó di ẹnìyí ìdá kúńtà kọ́dí àtẹ́yìntà ìlímọ̀ fa ìnàmà ọ̀yà. لكنت قد أوتيت علما فإنما يصدق قول المريم وفاعل يصدق قول المريم وفاعل àfáà ni mí àfáà ni mí tẹ́tọ̀ bá ń sọ ní ojú ìlú rin àfáà wo pé ọ̀rọ̀ pé tàbá dádúgbò míì àti dá mọ́sálásí lẹ̀ ẹ mọ́ kẹ́jú jẹ lè mọ́ mú kọ́mọ̀dì wàhálà nígbà tẹ́ ń tọ́ka tó sòwò bá dé láàfáà lóòótọ́ ẹ̀yìn ti fẹ́ nìkan síbẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ ọ̀tá ọ̀fẹ́ yọmí lè mọ́ mú àbí kì í ṣẹlẹ̀ ní àlìmọ́mù kọ́dà ẹlòmíì ò ní tí ì kó débò mi pé kọ́mọ̀ bá jẹ̀má mọ́ mi wájú yọ ọmọ lọ kírun nínú gbólóhùn nìkan àwọn pé sẹ́ẹ̀sì náà ló ṣe kíni lọ́jọ́ ológun lọ́pàtàkì lẹ́mìí rẹ̀ bẹ́ẹ̀ ebi mọ́sálásí àdúgbò tó ń gbé tọ́jà àárín ìlú gan-an èé lọ́ọ̀ kírun lẹ́yìn àwọn èèyàn bẹ̀ àlìmọ́mù kì í kírun ní mọ́sálásí ṣùgbọ́n inú igbó tí ò tí ìkọ́lé sí kì í tí ìkọ́lé ọlọ̀tẹ̀ mọ́sálásí kalẹ̀ síbẹ̀ ọlọ́nkírun níwọ̀kan àtọmọ ládùúgbò tó sì ń gbé gan tẹ́lẹ̀ lẹ́yìn ọdún àìmọye èyí sẹ́ńtì mọ́ lọ mọ́sálásí ẹ̀yà páyà Allah èyí náà tẹ́wá ẹ̀rọ àti fura ṣèṣe pé wàhálà ó padà ṣẹlẹ̀ ládùúgbò irú eléyàn ni mọ́ tó jẹ́ pé àwa tó yẹ ká gbára pọ̀ ládùúgbò kan mọ́sálásí ọ̀wá pín hmm. yẹlẹyẹlẹ ìbò àṣẹ wáhádà tẹ́sìn preach fún wa kódà mọ́sáàsì ló tú àdúgbò mi àdúgbò níbi tí àdúgbò wọn àwọn jàmáà mọ́sáàsì wa jàmáà mọ́sáàsì báyìí kódà àwọn lè jọ sin chọ́ọ̀chì mí náà ń bẹ̀bẹ̀ o àwọn mí náà ń bẹ̀bẹ̀ tẹ́kù àwọn kìnnìkan ni àwọn kìnnìkan ni kò síbi tí ò sí ṣe síbá àwọn gẹ́gẹ́ lọ́ba arẹ́dà gbé kalẹ̀ fún wa pé tánàbí sọ fún ìfitara kọ́tí yahudu wa nasara sí iye báyìí sí iye tọba ara wọn tẹyìn máa ń fi ti wọn sí pé àbí gan kíníkan yorùbá sọ ń gbà mí pé alukuran sọ pé tàṣàbò oúnjẹ mi àwọn wọkùlùbò òǹṣẹ́tìtà èyí tó kàn wá ní ká gbajúmọ̀ tiwa náà káyì sọ fáwọn náà pé oore ń bẹ nínú ẹ̀sìn wa ìsìláàmù yìí ẹ̀jẹ̀ àjọ sí bíyàn ọba ṣe é wò kọ́fẹ́ lè mọ àwa tá a sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ẹ̀jẹ̀ fi adùn rẹ̀ ìwà rẹ̀ ó ti yé ẹ̀jẹ̀ á mùsùlùmí tiwàtiwà ká má jẹ́ mùsùlùmí láwòrán bá a ṣe bẹ́ẹ̀ tí èsè mùsùlùmí lò bá a ṣe bá mùsùlùmí ẹgbẹ́ wa lò kẹ́sìn ó lè wu àwọn èèyàn náà ẹnìyẹn ọwọ́ àdìlẹ lókèjì kúrò ládùúgbò yẹn ẹnìyẹn wọn á kọ lẹ́tà sí i ẹ kúrò ládùúgbò ni o àyọnu o káwọn wọn sọ wọn ni yaman. yaman tahawwala anna wà wáyà láfúnẹ́. wọ́n àpèwọ́ tó kúrò ládùúgbò wa tó sì nífẹ̀ẹ́ wa ẹ̀mí rẹ̀ ò kúrò lára wa ẹ̀mí tiwa ní ò kúrò lára rẹ̀ síbẹ̀ nìwọ́n náà rí. بعدت أن تلهانة لقانا بعدت أن bítẹ́ kó lọ yìí jìnà jìnà ní ọ̀nà ti jìn ẹ ti pàlúdà ìlú òdì kejì lẹ́wà yìí abadal an tẹlẹkọ́ọ̀nà ǹjẹ́ bá a ṣe yára wa tẹ́ kó ládùúgbò yìí bẹ́ẹ̀ ṣe kó nínú ìlú yìí báyà ṣe òṣè mọ́lọ́gbẹ́ lómi ìlọ náà wọ́n á kọ́ lẹ́tà sí wọ́n lè kọ́ lẹ́tà sí wọn náà ṣe é ṣe pé láì tí ì kó láyé rẹ̀ ṣe é ṣe mùsùtàrọ́ òmìnira ònàs ṣeéṣe ẹni tó jẹ́ pé àwọn èèyàn sinmi pé ee adúpẹ́ o bẹ́ẹ̀ lómi bá túráfù kódà bá lè lé mi tó bá túráfù àwọn ìyàwó rẹ̀ mọ̀ dúpẹ́ ni pé á gbádùn àyè wa fọjọ́ mélòó kan kó tó dé wọ́n mọ̀ béèrè pé sẹ̀ ní túráfù ni ìyàwó mi náà bóun náà sì rí ọkọ rẹ̀ mọ̀ béèrè pé yàrá gbájá sẹ̀ lóde tó bá ti lóde tó bá kó ń lé lòun ò ní sinmi بعدت أن أباد اللعنة لقانا بعدت أن أباد اللعنة لقانا wọ́n tún tàbí ń pa sáàsì pàdé mọ́ báyìí kódà ńgbà táàfà kí ó ní ah ilé wa jìnà sí wa àwọn tó ń jọ jẹ́ ní olólùfẹ́ ara wọn láàrúgbó ó ní ah ó ní àbùdá ó ní àrùwá òun náà fi màkání wá ìdí ń wá gàdẹ́tì Abidani náà bì sáàmì àbìdáàni náà bì sáàmì hau hara ọ̀sáàni ó ní ayára ló giri ara ni ẹ̀mí wa ń bẹ ara wa pé à ń ṣàdúrà fún kí kẹ̀kẹ́ bí tọ́wà kọ́ yẹ ọ́ bí táwa náà wà wa yẹ wá bí tọ́wà kọ́ baje. bàjẹ́ bí táwa náà wà kọ́ mọ́ bàjẹ́ ní pé táwa náà bá kò níbì kan àyè kò níbẹ̀ kọ́ bàjẹ́ díkún ó lè mọ pariwo àwa náà pé yá máa ń tà á wàlà àná. yá máa ń tà á wàlà àná wà بعدت أباد أبعد لأنا تلقانا sáàsì pàdé mọ́ báyìí sí èsì lálkìyàmà láti pàdé tá a bá tiẹ̀ wá pàdé mọ́ tá a bá pàdé lálkìyàmà sáàbẹ̀ nínú àwọn olólùfẹ́ tí ò ní dọ̀ta ara wọn sáàjọ àjọ wọn bẹ̀lá àlìjẹ́nà àní bẹ́ẹ̀ náà wọn àlẹ́ àkìlẹ̀ òbáàdù òun lè bá di àdúwò ilẹ̀ mọ́tàkù tẹ́kẹ́ sáàpáyà Allah níbàgbé ara wa wọ́n á ní ọ̀dà ìwọ́ta kọ lẹ́tà sí tó kókó ládùúgbò yìí فاعلم بأنك مصفارك تجيرنا وني فاعلم بأنك مصفارك تجيرنا فاعلم بأنك مصفارك تجيرنا بدلت جارا وما بدلت جيرانا بدل تجارا وما بدلت رانا بدلت جارا وما بدلت جيرانا ó ní à jẹ́ ká sọ fún ọ láti gbà tó ti kó lọ́dọ̀ wa tó gbádùgbò wa mọ́ yìí budilta jaran àdúgbò lọ padà ó wà má budilta jirana àwa alábàágbèrè àwa òfin ọ̀lẹ̀ pa ẹ̀ ṣe alábàágbé ọba àwọn ìlàjọ ń lọ bọ́ ń rọ́ọ̀sà àwọn ìlàjọ ń lọ pé ìwà rẹ ti da tó pọ̀ jù síbí náà lẹ́lòmíì ìyàwó lè kú fún bá a ṣe yóò sì mọ kó wọn bá wọ sàárè ẹlòmíì ìyàwó rẹ kú tán bá nítọ̀ báwo láyè ṣètò rẹ tó bá wọ yàrá tó bá wọ yàrá yóò kọ́kọ́ ṣe sájàtù sùkúrù ni òun dúpẹ́ ọlọ́run yóò àjàgà lọ́rùn kódà ọ̀rọ̀ kan bẹ tí àwọn àfáà sàjálà rẹ̀ nínú àwọn àfáà tọ́lọ́run fòbí dẹ́wò wọn ń ka alukurani níjọ kan ọwọ́ adébi pé àwọn àtàwọn ìyàwó wọn jọ wà lálìjẹ́nà wàláì fìtínà ìyàwó rẹ̀ tọ́jú alábàágbé ìtàkọ́kọ́ rẹ̀ ó sì jọ gbàgbé pé gbogbo ẹni tí ó bá wà lálìjẹ́nà kò ní jẹ́ èèyàn pátápátá tí ó ń fìtínà ẹ̀kọ́ ní ọ̀jẹ̀ mọ́ ọba rẹ̀ ló ti ṣe kíni yóò ti tún afáfá bú ẹkún ìyàwó nínú àbí ẹbẹ̀rẹ̀ ẹni ọlọ́run kílẹ̀ ń mo kà á débi pé ó ń wa á jọ wọnú sọ̀tọ́ ni mo yọ mílẹ̀ ó ti jẹ́ àfa ọ fìtínà mọ́jẹ́ yẹn ọ gbàgbé tẹ̀fsíìrù kódà àfa wa ń sunkún àwọn yẹn àtẹ̀sọ̀ pé tọ́ba ti fi lè wà lìjẹ́nà ọba ẹ̀dọ́ ti tún dáa torí pé tọ́ba ti gbogbo òwò akẹ́nimọ́ni ló fi jẹ́ pé láti jẹ́nà kọ̀sẹ́ nìkan tí ọmọ pé bí kóhùn nìkan ni kọ́ da fún kọ́mọ́ da fún ọmọ làkejì ẹni eléyìí ọmọ lọ láti ẹ̀ eléyìí ni ọmọ lọ láti ẹ̀ òun kálukú ò ní í ṣe kíni wọn ò kódà owó ò sí ń bẹ̀ àwọn táwọn òbí ọmọ bára kò sí lálìjẹ́nà bó jẹ́ pé tó bá wà lálìjẹ́nà bóbìnrin rẹ̀ ó sì pọ̀ tó yẹn kò sí owú tẹ́nìkan máa pò sí sẹ́nìkan abẹ́nìkan máa kọrin bú ẹnìkan kò sí ń bẹ̀ tẹ́yìn bá ti wọ bẹ̀bẹ̀ fìtínà rẹ̀ afáà sọ fún pé yín kẹ́ ń mánéjì ẹ̀ láyé pé tí wọ́n kọ́ mọ̀jọ́ kí mo tà lóko ọkọ̀ fún yẹn tí wọ́n bẹ́ẹ̀ kọ́ ọ́lẹ̀ nísìn bí kí mo kọ àgbákò fẹ́ lómi ni kémi ọmọ ọba yí ẹ̀yẹ wò tọ́wọ́ náà sì dé ṣùgbọ́n lálẹ́ jẹ́nẹ̀ tí wọ́n tọ́ ni sọ yẹ kí wọ́n بدي تجارا وما بدي التجيرنا بدي التجارا وما بدي التجيرا bá tóun ní ọkọ̀ lẹ́tà padà tí ó dá wọn lóhùn wọ́n kọrin ṣẹ́ síra wọn ni òun náà ní bàútù áńkùn bìdárì bàútù áńkùn bìdárì dúnà kọ́ lè وما دودي وهادي كالذي كان ولوان كالذا كان وما دودي وهادي كالذي كان ان بعدت عنكم bìdárí ilé ni mo padà ilé tí ń gbé ní ti jìnà sí yí nàkọ́ lè sọ tí kádàrá lọ́kọ̀ọ́ bẹ̀ kí ní choice money ẹni tí mo gbalé lọ́wọ́ rẹ̀ lóhùn fẹ́ lólè mo á wò ó pé yàrá kan tèmi náà ṣe àtìyàwó mi ká lọ fi páànù bu ẹ̀gbẹ́ kẹ̀kẹ́ mo gbé bẹ̀ mo wá wò ó pé mo rí léńbò mi àbí wọ́n ti ẹ̀ ń fìtínà mi mo á rí bọ̀dá mi kẹtọ́ kọ́lé pé n kó wá bẹ̀. bàtú àníkùn bìdárì dùnà hàn. lè sọ ti ẹ sú mi ó ti yé kọ́ndíṣẹ̀n àbí mo tọ́ rí ibi táyé gbà mí jù báyìí lọ ni àṣàjọ eh, ayára wa náà ṣùgbọ́n kìí ṣe pé choice pé ìfẹ́ bá yín gbé mọ́ ṣùgbọ́n mo fẹ́ fi yé yín o. wọ́n máa dùn di wà kalẹ̀ sí kánà wọ́n máa dùn di wà kalẹ̀ sí kánà. ó ní ìfẹ́ òun exclusively o ti tán bá ní mahadu o ti yẹn nísìnyí tí ò sábòmìlà ìfẹ́ tí mo ní sí ó dùn tọ́ba ẹ̀dá ni àwọn tí máa ń pààyàn òun ọlọ́run ọba sàyẹ́jì alùláhùnmù rahman wooden ọba dání á kírètì olólùfẹ́ á kírètì ìfẹ́ ìfẹ́ special fún nígbà àyà àwọn èèyàn tó pé àwọn gbìyànjú ní mọ tí wọ́n fi ń gba tiẹ̀ báwọn èèyàn bá fẹ́ gbin kórìíra rẹ̀ sí wọn lẹ́wọ̀n pé ń rọ o. ọwọ́ ni wà á di ìsèmí tí mo ṣe sí nípa dáadáa alukawa ni pé ìjàmbá kálẹ̀ rí káàna bó ṣe wà tẹ́lẹ̀ náà ni o mo pa ni o ìǹsìnkìnnì ìǹpàwàdà dáadáa náà ni o ọwọ́ ni wà máa tàbádẹ́lìtù mú fàárọ̀kìtù kúrú bá kùn mú. wà máa tàbádẹ́lìtù mú fàárọ̀kìtù kúrú bá kùn mú. ìlà umùmá ní àwà àṣà. ilé ọ̀fẹ́ lè mọ gbomi lójú èèyàn òun náà wọ́n sọ fún pé wà máa tàbádẹ́lìtù mú fàárọ̀kìtù kúrú bá kùn mú nígbà tí mo ti yà yín lára ti ń sí lọ́dọ̀ yín mọ́ ilé mọ́ padà ìrẹ́ni bí yín ó ní pé kò sí oúnjẹ tóun ti kókó ń bì pa ilá kíni ilá òun. ilá òun máa ní àwa àṣà. tó bá mọ̀ kí n mọ́ lọ ìrònú àti ìbànújẹ́ lòun bá fẹ́ràn jòun ti fi yín lẹ̀ èmi náà mí sí yín so ìṣùgbọ́n ń lè kó padà wá mọ̀ ilé ìṣe lémi ọwọ́ ni wàhálì kíni wàhálì yóò sáró bìsókínà dáhàrí ahàdùn. وليس أبابه للدار جيرانا وليس أبابه للدار جيرانا ó ní ṣe èèyàn mọ́ rí dùnú níbi ìlú kan tí ń gbé bá lóhun nìkan àbí ń gbé ńgbà tí ń gbé lóhun nìkan àwọn wọlé ìsàbàbò lè dárí jìrọ ní àwọn olólùfẹ́ rẹ̀ kọ́ ni wọ́n jọ ń gbélé orí rẹ̀ lóhun nìkan lẹ́ni rí ẹni bú gbogbo àwọn yòókù orí rẹ̀ lẹ́ni rí ládùúgbò ni ẹni bú gbogbo àwọn yòókù tí wọ́n jọ ń gbé tába ti wá rí báyìí anabi sallallahu alayhi wa sallam báyìí sọ fún wa báwo ló yẹ kárí pẹ̀lú àwọn alábàgbé wa kódà gbàtàfà kí wọ́n mọ̀rin wa létí táwọn fi sẹ́mi mu lórí ẹ̀ ó ní àkúlù lè àkúlù ìjárí ìsìhàtà ní mọ̀hásímà yòdìlò bí ákè àwọn yòdìlò bí bá tilẹ̀. àìsàlámù yẹ̀sí. الخير وأنت مجاوري إذا لم يصل خيري وأنت مجاوري إليك شر إليك بواصل إليك وما شر إليك بواصل ah ni pé ohun táwa ní ọmọ sọ fún gbogbo alábàágbé wa tá a bá jẹ́ ni rí. àkúlù lìjárí. níbo láti lọ ní pé anabi sallallahu alaihi wasallam sallam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táfà abdullahi ibn umar radiyallahu anhuma wọ́n là nẹ́bì sọ pé alábàágbé alábàágbé ẹ tọ́jú àwọn nébọ̀ yín ládùúgbò yín àwọn tẹ́ ẹjọ́jọ́ mọ̀ òlú kan náà ẹ pàdé lẹ́yìn ẹjọ́ ń bẹ́ nù lù ni ẹ ti jọ fọkọ̀ na náà ẹ̀yin náà nínú ilé kan náà kí ló tẹ́ pé fẹ́ mọ́ ń bẹ̀ òun náà ẹ̀gbọ́n àtàbúrò ọmọ àbànújẹ́ wọ́n fẹ́ gbọ́n ẹnìkan fàbúrò ẹ̀ẹ́kẹ́ lọ tó lé wọn ni tọ́wọ́ pàdé pé ọkọ yín ti ẹ̀ bàjẹ́ ọkọ yín ti ẹ̀ bàjẹ́ wọn ò ní kíyàn wọn ò ní ṣe kíní kan ó jẹ́ kọ́rẹ́ bí wọ́n so papọ̀ torí pé ó kórìíra àbúrò rẹ̀ wọ́n náà kórìíra ẹ̀gbọ́n rẹ̀ ẹ mọ́ bẹ̀bí jẹ́ o ẹ mọ́ bàlútẹ̀ ń gbé jẹ́ o ẹ mọ́ dẹni ìbàjẹ́ o ẹ já wò ẹ̀sìn ni wọn ọgbà lọ́wọ́ ànẹ́bì àwọn kèfèrí lánàá wọ́n mọ̀ ànẹ́bì lẹ́ni rí kódà wọ́n fi ní òun wọ́n ń pè ní amín àfa òní làkọ́tùmùhù amín nàlẹ́kọ́ omi fi zigari láti kéke ó ń pè ní amín kódà tí wọ́n bá ń já òun wà bá paríjà òní sàbòsí nígbà wọn fẹ́ gbé ajára aswad sáyé rẹ̀ gbogbo àwọn ìdílé ń jà pé àwa lágbè àwa lágbè nígbà wọn fẹ́ kọ́ káàbà lákọ̀ọ́kọ́ tí wọ́n fẹ́ pòṣíṣàn rẹ̀ sáyé rẹ̀ padà ah, wọ́n á ní ọ̀dà ẹ pé Muhammad wa sallallahu alayhi wa sallam kìí salábòsí ẹni ìfọkàntẹ́ni wọn àdébí wa sọ fún ọyá ẹgbẹ́ e sérí aṣọ kí ìdílé kọ̀ọ̀kan kó dì mọ́ ní etí etí ó dọ̀ kí gbogbo wa lájọ ṣe kíni lájọ gbé ẹwò lákàtí tó mú bérebére. àlejò ni jìbìrì lọ ìyẹ̀kùbò tí mo ṣe kíni tí ń kì mí nílọ̀ nípa alábàágbé pé ẹni tí ó kú ọ kù náà nìyẹn o ó lè mọ́ sí ń lé ẹnì kẹ́kẹ́ lè mọ́ sí ń lé kọ́ pé ó kú ẹni tó mú lọ́ta rẹ̀ nínú ilé yẹn náà lẹ́jọ́ kú ó sì dẹrù rẹ̀ lẹ̀ fún wọn wọn tó bá fi ọ́ dára tẹ́nu tó ṣe kí sára àdúgbò pé lágbájá kú kódà tó bá wù ó lè kọ́ fọ́ etí ẹ̀ ó lè kọ́ lé ọ nídìí ó lè kọ́ wọ ọ báyìí sọ tẹ̀ ọ báyìí àtọ́rẹ́ ni ẹlòmíì bẹ́ẹ̀ tó yá ká ó ó kú tó bá kú yọ̀tọ̀ gbangba pé àkútúkú ẹ̀ kó tó tẹ̀sán fún àdúgbò pé ah, lágbájá mọ̀ kú ara alábàágbé ọlágbà ó lè kọ́ ń gbé àwọn àlàmbẹ́mbẹ́ sẹ́ńbẹ́mbẹ́ tó fi kú ni. yóò sì kọ̀tẹ́ bú kalẹ̀ pé ńgbà tó fẹ́ kú báyìí ló sì kódà báyìí ní sọ oní abẹ lágbájá sọ sọ̀sọ́kùsọ káà táwọn onye rẹ̀ tún ní wọ́n bàjẹ́ ibi wọn ni abòkú gan láti rí ni wọn ni abòkú láti rí ni ọwọ́ ni màláíkà Jibrilu ìmọ̀ kìlọ̀ fún mi nípa alábàágbé àtàzọ̀ sàkó yóò sí kùnmú lọ́wọ́ fi àwòládì kún lè dákàrí mítùl alùkúnsà yẹn ni wàsíyà yóò sí ní ìsàsọ́lẹ̀ fún mi ìsàsọ́lẹ̀ fún mi tẹ́kù àsọ́lẹ̀ yẹn wá pọ̀ débi kó máa wò pé àbí ah, tí èèyàn bá kú gan ará àdúgbò alábàágbé àbẹ̀ntajọ rẹ́ǹtì ilé àbọ́fẹ́ lè jogún ẹni yẹn láì àwọn ṣòrútù eh, tawarus láàrin wọn gan tí wọ́n fẹ́ lè jogún ẹ̀ e gan níbi tó ní mójútó wọn dé afáwàbí dárẹ̀ alàgìfárí àwọn náà ni ah anabi kí àwọn nílò pé wà bá zari wà bá zari ìdá tọba tamara kọtan tọba síbẹ̀ fa akisiri ma aha ṣe kọ bẹ̀rẹ̀ kómi ọbẹ̀ rẹ̀ ó ṣe kíni kọ́pọ̀ wàtà á àdìjìrọ̀ náka níbo mi látàkìrá nàjára tán lìjárì yá ti ha kakọ lọ bí eléyìn àtàfà àbúrò rírà anabi pé àwọn obìnrin torí pé ń gbà mí bẹ wàláhì tẹ́ pé ẹni rí lọ́kọ ìyàwó bú yọ sọ̀kọ̀ rẹ̀ dọ̀tá àwọn ará àdúgbò àwọn ọmọ sá fún wọn pe ọlájà kan lè afẹ́ lọ́ọ̀bì ajá nìyẹn ó gbó wa ẹlòmíì náà ó lè jọkọ ẹlòmíì ó lè jẹ́ ya rẹ̀ ọ̀dà lóòótọ́ ọlọ́mọ wa ń ya abú mọ́ fún wa bàbá abú àníbi wa mo pé ó gbẹ̀yìn obìnrin látàkì ọ̀rọ̀ nàìjíríà tó ń lè jà àrọ́ ti hà wọ́n fojú kiri ẹnì kankan náà àwọn tẹ́jọ́ ń gbé ṣé báwọn tẹ́jọ́ papọ̀ tó yẹ pé dúkìá kan lẹ́jọ́ kó ti gẹ̀ ló fojú kiri ẹ̀ pé lágbájá lẹ́gbẹ̀ẹ́ mi kí ló ní o má fojú kiri ẹnikẹ́ni tọ́ọ̀bá sebẹ̀ o sì ń kankan ní jíjẹ àníbi má fojú kiri pé sílábàdá ni wàá fún lélẹ̀ olówó ni lóòótọ́ ó tiẹ̀ wàláhì ńjọ́ mi olówó mi kò mọ bí wọ́n ti ṣe àjẹmọ́ mi kò sì jẹ́rí ẹlòmíì ò rí wọn kọ̀ráyà àti sẹ́yìn nípa ń wù jẹun kọ́ ló lọ jẹ́ kúrò lè jẹ́ mọ́ẹ́mọ́ẹ́ kọ́ wá mú bó ṣe ọ̀rá ẹ̀yọ̀ kan ẹlògbé fún yàrá lágbájá ẹlòmí fẹ́ jẹ bẹ́sẹ̀ kọ̀mọ̀ bí ó ṣe lọ́ra tó pé nígbà míì ipò èèyàn mọ́ mímọ́ tóbi àfi kọ́ wá tálíkà kẹ́ ládùúgbò kọ́ bẹ̀ pé bá ń ra bẹ́sẹ̀ bọ̀ tó bá lọ́ra àwọn òbù torí pé àwọn ọmọ kọ́kẹ́ bùkátà kó n fẹ́ change taste ni wọ́n pe àwọn òsì bẹ́sẹ̀ mo rí ti ń rà lẹ́gbẹ̀ẹ́ títì kọ́dẹ̀ ibi táyé o yọ́ wà fi tálíkà red meat mọ́ bẹ́ẹ̀ sẹ́ni ìwọ́n lọ́lọ́run sì kí ọ débi pé ojú ń tì ọ àti lọ́ra yìí o sì mọ́ sí so ará àdúgbò rẹ̀ kẹ́tí wọ́n wò pé bẹ́ẹ̀ sẹ́ni àwọn sábà wọn jẹ́ lọ́kùn ẹ dákun tẹ́ bá lọ kí ní tẹ́ mọ́ pè ní wọ́n mọ́ pè ní turkey àbí alọ́ mọ́ bà wá nú jẹ́ ẹ̀hun tó sì dáa ni o kó lè mi gan mọ́ jẹ́ àbí sẹ́yìn náà mọ́ jẹ́ ọ̀dà o so tálíkà lọ́wọ́ abẹ́ jàlálà títóbi tiẹ̀ kò jó lè lọ rà torí pé yóò dé ebú fún wọ báyé ṣe dà nìyẹn torí pé ayélu mùsẹ́kìrù lọ́pọ̀ láwùjọ wa tálíkà tí onígbéraga bẹ́sikẹ́ wá jẹ́ nǹkan ọjẹ́ nǹkan olòṣì olòṣì ni mo jẹ́ sọ́jẹ́ bẹ́ẹ̀ lọ́jẹ́ gbọ́n tẹ́ni tó bá ti ń ra báyìí pé áà kódà bẹ́sikẹ́ wọ́n ń jẹ èyàn lè fi ṣènáwó wọ́tọ̀ bá níjẹ ló fi ilẹ̀ nígbà tó máa nẹ́bì fi dàbínú ṣènáwó ṣèyàwó ṣùgbọ́n àwùjọ wa kódà bẹ́sikẹ́ ló gbé fún wa kíníkẹ́ ló gbé fún wa tọ̀ bá lè jẹ́ kọ́ gbẹ́nu ẹ lọ́wọ́ ó ń gbéraga burúkú wọ́n sì náwó kan rí ibi gbogbo náà ló pẹ́yìn ọ̀pariwo wọn lórí ọ̀pariwo oríire ọ̀pariwo oríire ọ̀pariwo náà ni ahun burúkú náà oríire ọ̀pariwo sì ń tan jẹnẹrétọ̀ ahun burúkú kọ̀fẹ́ náwó ni ọ̀nà máa sọ káàkiri bẹ́ẹ̀kẹ́ wọ́n yà kọ́lọ̀ lè yà orí tán gbé fún wa ń bì náwó yìí yà máa fọ ah, ẹrin lè ilé egun nítorí òfin ọ́nì kẹ̀kẹ́ ńkọ́ níjẹ́ olótìrò màlá nulẹ̀ tí wọ́n bá fún ọ lámàlà gan lọ́fọ́ bẹ̀ sí ń lé lámàlà bá kú abẹ́ẹ̀kọ́ mọ́ lọ́lé na'am anabi ni walau fursana satin kódà kó jẹ́ pé bàtà òbúkọ ló kù nínú sásun yín bàtà ẹ sáfà àwọn mọ̀rẹ́ tí wọ́n náà mú ọkọ̀ rẹ̀ mú ní ọwọ́ kù bàtà ẹ̀kọ́ lómi pé ẹsẹ̀ rin wọ́n á fún wa kódà àwọn obìnrin mọ́jà sí kí ní ẹ̀ pé léde ta ẹsẹ̀ rin anabi lọ sọ pé kódà kó ṣe pẹ́ ẹsẹ̀ rin ni wọ́n bá ṣe kí lẹ bá ṣe lọ́ bá kú ẹ fún tóun ọ̀bá mọ̀ọ́rẹ́ tí bá ń bu yín ẹ̀yìn ti sojú ṣe tì yín anabi tó a sọ fún abuzari náà pé tóun náà bá ṣe bẹ́ẹ̀ jíkomi ọbẹ̀rẹ̀ ọ̀pọ̀ àwọn alábàágbé rẹ̀ kò sí kíni kò fún wọn. àkúlù lè járí. àkúlù lè járí ìzọ́ta ní muazima yùdílù bí akẹ́ àwọn yùdílù bí bá tilẹ̀. إذا لم يصل خيري إذا لم يصل خيري وأنت مجاوري إليك فما شري إليك واصلي إليك فما شري إليك بواصلي bẹ́ẹ̀ àwọn àdìsí pọ̀ bẹ́ẹ̀ tani tó bá ṣe nǹkan wọ àwọn ẹgbẹ́ alẹ́ ẹ̀tẹ́gbẹ́ ń pa ah bákan náà nabi sallallahu alaihi wasallam ah nínú hadith tí a fọwọ́ alimam abu ya'la àti bazar wọ́n gbé jáde àwọn fàáyé sọ̀rọ̀ nípa ìsinádì rẹ̀ náà pé ó ṣe múṣẹ́múṣẹ́ torí àwọn sàwáyé domi ànábì ní ẹni tó bá jólù gbàgbọ́ òdodo man amina hu naasu òun lẹ́ni táwọn yẹn fọkàn balẹ̀ sí jẹ́ wọn fọkàn balẹ̀ sí wọ̀ àwọn tí ń bọ gbé inú ilé ni ládùúgbò ni tí wọn ò bá rí ọmọ mọ́ wọ́kọ́ ló gbé gbọ́n kádùgbò kọ̀ọ̀kan wá nígbà tó mọ̀ kan sọnù níjọ́sí ọlọ́run bá rọ́ wọn lójú bá ṣe dáadáa fún wọn wọ́n túlé ẹlòmíì wọ́n bá gẹ̀rọ pé ẹ túlé gbogbo ilé àdúgbò wọ́n àṣẹ́lágbáyà jọ mùsùlùmí wọ́n bá núlé ẹlòmíì kò ṣe sọ ọmọkùnrin tọ́lọ́wọ́ fi tó àṣírí ẹni tọ́kí wọn balẹ̀ gẹ́ pé sọmọ lè wọnú ilé tiẹ̀ ní ẹ̀gẹ́ tọmọ òníra pẹ̀lú àwọn kẹtí wọ́n báyìí tí wọ́n dẹ́ ní yàrá pé tọ́ ọ̀bá kó wọ́n lọ́ba sin ò sí nílé ìyàwó rẹ̀ ò lè wọ́bẹ̀ ọlọ́mọdógún yàrá bẹ̀ fún wa tí n bá sí nílé ìyàwó mi ò lè wọ́bẹ̀ ẹni yẹn ṣe mùsùlùmí o yàrá ìwọ̀ ah anábì ní ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo lẹ́ni táwọn yẹn fọkàn balẹ̀ sí wọ̀lì mùsùlùmí máa ń sẹ̀lé màlì mùsùlùmí nà mí lè sáà ní ìwọ̀ yẹ́dì ẹni tó jẹ́ mùsùlùmí lẹ́ni táwọn yẹn là kìí sọ ní ọmọ competition nípa àwọn èèyàn kìí sọ ní ọmọ fún wọn pé ẹlọ́dìnàdé yóò mọ sọwọ́sùn àwọn méjì ni àwọn méjì ni yóò sọwọ́sùn ẹlu ẹlu ó ti ní àwọn sáyìn bú àbí tó bá ti sojú tí wọ́n báyìí òun ní ń bọ̀ ni àníbi mùsùlùmí lẹ́ni táwọn yẹn là kúrò níbi aburú ahun rẹ̀ ìpè èébú wọ́n náà lọ́fẹ́nu gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ lọ́fẹ́nu yọ́ nílé ọkọ wọ́n náà Allahu akbar wọ́yẹ́dìyì àti ọwọ́ rẹ̀ níbi ọwọ́ rẹ̀ àwọn yẹn làǹbí aburú ọwọ́ rẹ̀ wọ́n làǹbí aburú ahun rẹ̀ ọkọ̀ àti tírìtì eléyìí lọ́tọ̀ tẹ́lẹ̀ àbí nígbà tá a ní àwọn olọba rẹ̀ gba àwẹ̀ wọn aláàfin ní pẹ́ńbì ọwọ́ ni wọ́n mọ̀hájírù man àjára sóà ẹni tá a pè eléyìí ṣe é jíra ó tiẹ̀ òun lẹ́nu tó ṣe kíni tó rìnrìn àjò kò níbi gbogbo ohun tí ìjà burú dáadáa ló ń fẹ́ mọ̀ sí báyìí. ọkọ ládùúgbò tẹ́ ń gbé àdúgbò kẹ́ ń ṣèpàdé pé ìyá alágbájá wọ́n lé ọkọ ládùúgbò ni àtọkọ rẹ̀ wọ́n tó a pé a rí tàlágbájá ń wáṣà dúgbò yìí ọlọ́mọ fún alágbàkò àbọ́sẹ̀ wà lálágbàkò ṣàfihàn ọ̀sẹ̀ lẹ́fẹ́ tàbá ti rí ọládùgbò fún kọ́kọ́ sáyẹn undertaking ó lè délé ọlọ́pàá ó lè dé lùpẹ́ wọn ládùgbò báyìí wọn láwọn ọ̀bọ̀dọ̀ rí ọmọ tó péjọ tó bá ti wá bẹ́ẹ̀ fìtínà ọ̀sẹ̀lẹ̀ ẹ̀tọ́ bá ti wá wá kókó tẹ̀lé mọ́ jẹ́ bẹ́ẹ̀ o. ọwọ́ ni anabi sọ̀lá ọ̀sán wa ni wọ̀lẹ́dì nafsi bìyẹ́dì mo fọba tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ ọba tí ó gbà á nígbà tó bá wù ànábì ni mo fi búra la yadkhulul jannata kò ní bẹ nínú ẹni tí ó wà aljanna ah ṣebí wọ́n rìpọ́tù obìnrin kan fáwọn ẹni pé ìyá alágbájá kú ìyá alágbájá kú ṣùgbọ́n o alásọ̀bàjẹ́ àti ànábì ni bẹ nínú náà náà tán ànábì ní ń bẹnu náà bábúlà àbí ṣe ń bẹnu náà ta kánú kúránì ànábì wọn lágbájá kú ṣùgbọ́n o a ń kírun ń gbàwẹ̀ ń ṣe kínní ṣùgbọ́n o ọlọ́rọ̀ bú ni ẹnu rẹ̀

láyá àmànùjáruhu bàwà ikọ̀hù tẹ́kọ̀ àwọn alábàágbé rẹ̀ ọ̀fọ̀kànbalẹ̀ ń bẹ aburú rẹ̀ gbogbo ẹni tó bá ti kọ̀ sẹ́ni tí ó lè lu jìbìtì àwọn yẹn ń lu ìyàwó wọn gẹ́gẹ́ ní jìbìtì nítorí pé tíyàwó ni bá ṣàṣeyọrí nígbà tíyàwó rẹ̀ bá ṣàṣeyọrí ogún nígbà tíyàwó rẹ̀ kó fún pé ọbọ̀ òun kọ́lé ilẹ̀ lẹ́kọ́kọ́rọ̀ kọ́ talẹ̀ bíi mẹ́ta ó ní ọbọ̀ òun kọ́lé so ọkàn yọkùnrin ilé ò dìfẹ́lọ́pù láti jọ́ yìí so ara rẹ̀ ní ogún rẹ̀ náà lọ ń jẹ ká tó kí bí ìyàwó rẹ̀ bá kú sí ẹlẹ́mìí kọ́kọ́ da fún ìyàwó yín tó bá kú sí o ti ní pàṣẹ tó gbà nínú ogún rẹ̀ bí wọn náà kú sí ó ní pàṣẹ tó gbà ń bẹ àwọn ọmọ rẹ̀ ó gbà ń bẹ ọ̀wájì ọyọ ọ̀ lájẹsẹ́kù ọ̀tọ́ ń ìyàwó rẹ̀ ń jìbìtì ọ̀tọ́ ń fàṣẹ gbowó lọ́wọ́ ìyàwó rẹ̀ ah ń tẹ́jọ́ ni wọ́n náà sì ya hun ìyàwó rẹ̀ ń lu ọ̀nà jìbìtì òun ti ẹ̀tọ́ lè àníbi nírú ẹni bẹ́ẹ̀ kò ní wà lìjẹ́ni wà kọ́kọ́ ìgbà tó wá pé àfáàyàn wá sọ fún wa pé ohun tó yẹ kẹ́nìkan kí wọ́n mọ sọ fara lé wa mi parí. àkúlù lè mi ajẹjọ́ ọmọ skul kan náà skul wa gbéra wọn sọ pé nísìnyí wọ́n gbé kẹ̀kẹ́ sí àyọ̀ alẹ́jára nílùú kan state capital ibi táwa wà yìí àwọn ọmọ second school wọ́n sì ń bára wọn jà tí wọ́n ń jura wọn ní nǹkan tí wọ́n fẹ́ para wọn pé second school second school fa ẹ̀kọ́ yìí náà mọ̀ sí ẹ̀ǹsì ẹ̀ǹsì spọ́ọ̀tù alábàágbé níyìn tí wọ́n bá dín àǹsì sports. ẹ̀ mọ̀ para ẹ̀ mọ̀ sára yín nígò ẹ̀ mọ̀ sí kíníkà ìjàbí spọ́ọ̀tù ẹ̀ nílàáká yìí ni tí wọ́n torí ẹ̀rín lọ léèwé nìyẹn kẹjẹ́ fìtínà fáwọn òbí yín ọlọ wọn wá gbókù ọmọ mi wálé pé wọ́n ń jà ń bí spọ́ọ̀tù lè kú skul báyìí àti skul báyìí ń jà wọ́n yẹn lọ jọyìn kóòtù dìpátmẹ́ǹtì báyìí àti dìpátmẹ́ǹtì ń jà tọmọ rẹ sì ni ọ tí wọn náà sì fẹ́ wọn náà fẹ́ nífọ̀kànbalẹ̀ wọn bí ọkùn lè nífọ̀kànbalẹ̀ ni wọn ní gbogbo ọjọ́ tí wọn bá ti ń tọwọ níjà ará àdúgbò mi ní ń tọ mi ń jà ni. nígbà tára gbé mi gbogbo ọ̀nà yóò tó lè gbàjára tó bá ti gbéjà wá yùdílò bí ákìn àwọn yùdílò bí bá pìlì. bọ́yọ̀ òdodo mo ti ẹ̀sẹ́ lóòótọ́ ohun tó fẹ́ fi bá mi jà ọ́ ráìtì kọ́ bá mi jà àbí ohun tí ò tó já ìǹsẹ́ lọ́fẹ́ fi bá mi jà àbá ni èmi o ihun tí mo sọ fún ni pé ìdá alámúyẹ sí lékọ ìrí ìdá alámúyẹ sí lékọ ìrí wà á ń tàmújá wìrí ilẹ̀ ìka fama ṣàrù ilẹ̀ ìka fi wọ́n máa pè àríjàgbá ni wọ́n pé ah wọ́n gbé wọn ah, ah èmi náà ti ń retí ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀kọ́ àwọn ọmọ wọn wàláì bìlísì ọgbọmọ fún àìrójú tí wọ́n wá láìrójú òun bìlísì àwọn tó ń pè bìlísì gẹ́gẹ́ fúnra rẹ̀ ṣètọ́ ní ìbìlísù à yóò kọ́ ya ká dálẹ̀ ká tún sálẹ̀ àjọ kó sí ni àjọ kó sí wàhálà afáà ní ìmẹ́mọ̀ á sọ fún pé àà. ìdáàdàmú yẹ sí lókọ̀ ìrí wàhálà mọ̀já wìrí jẹ́ kó

ẹ ọbẹ̀ pé kò sóore fún mi bẹ́ẹ̀ ni ò ṣèkà fún mi ilé ìka fàmà ṣàrùrí ilé ìka bí wá sílé àwọn èèyàn ló sì náà wọ́n sọ fún wa ìwà alábàágbé ìwà alábàágbé ẹ̀já túnbi tá bá wà ẹ̀já túnbẹ̀ sí o ẹ̀já túnbẹ̀ sí o kọ́ba dídà kọ́sàánú ẹnì wa. alhamdulillah

alhamdulilah sani gbogbo béèrè àtàwọn ni mo dọ́gbọ́n sí ọláwọ̀ yìnyẹn abẹ́ẹ̀kọ́ sí ọláwọ̀ yìnyẹn abẹ́ẹ̀kọ́ sí àwọn yẹn bímọ gan nínú àwẹ̀ abáṣáré aláwọ̀ ọlọ́run yóò wo gbọ́ ọmọ àwọn tó bímọ gan nínú àwẹ̀ gbogbo àwọn tọ́tọ̀ mọ bí lẹ́yìn àwẹ̀ náà àwọn táwọn ti bí kalẹ̀ ní ọlọ́run bá wo gbogbo wọn wọ́n bá yẹ pé àbákọ́ yẹn sẹ́wọ́ àdúrà wọ́n sì jẹ́ nítorí lọ́kàn jù à ẹni tí wọ́n ṣe tẹ́lẹ̀ náà ni wọ́n wọ́n ṣe ní tí wọ́n máa wá pé gba tí wọ́n á yìí ọtọ́ á sí ìtọ́ alẹ́ ọtọ́ Allahu Akbar pé báwo la ó ṣe àwọn sì fẹ́ gba mẹ́fà àtẹ̀yìn àwẹ̀ tẹ́jẹ̀ bá ti dá tóun ò sì josùn kan lọ èyí tó lọ́lá jù tó bá rọrùn ni kí wọ́n san gbèsè àwẹ̀ náà ó ti kó tó gba sí tó ṣàwárí èbùkún eléyìí wọn wá jẹ pé kọ́dà lómi bẹ jọ́kẹ́ jì báyìí ọba ti wá ọlọ́run dákó wá lọ́tọ̀ọ̀tọ̀ ni so tọ́ba jẹ́ pé ẹ̀ńtọ́ jẹ́ pé gbogbo oṣù kan ni lọ́jẹ tán so irú ẹni bẹ́ẹ̀ ó lè gba mẹ́fà ṣáájú kó tó gba shawal ṣùgbọ́n àwọn afáàní ẹ̀hún tánàbí sọ pé tọ́ba gba àwẹ̀ Ramadan tọ́wá fi tẹ̀lé lẹ́yìn rẹ̀ wọn eléyàn ní fi ń lọ́lá jù àwọn ẹ̀sẹ̀ ìsọ́lẹ̀ òsèmí nù sẹ́rù àlùmọ́mọ́tẹ́ wọn ní kódà tẹ́nìyẹn tọ́ba jẹ́ kọ́ bá wò kó Ramadan náà lòun sì fẹ́ gbà tó wá gba Ramadan tẹ́ pé inú àwárìdù tipa rẹ̀ ọ̀ká ni tí ó jẹ́ gbogbo oṣù kan rẹ̀ tó bá dà níyàn bí ọ̀jẹ́nu ṣàwálì lọ́ba gba títú ṣàwálì wọ́n ní ọba rẹ̀ dáwọ́ kọ́ fún ṣùgbọ́n ìtawọ̀ sọ ni pé ó ti àwọn tó ráwọn míì lọ́rọ̀ mi pé kọ́ dà níyàn kọ́ gba ṣàwálì tó bá gbà á kọ́ wá sẹ̀ gba Ramadan lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí àdìsí yàwó Aisha tí wọ́n ní àwọn ọmọ nígbèsè Ramadan lọ́rùn tó yẹ pé wọn á ní sọ́wọ́ tí wọ́n kún wọn mọ́ gba sàwálì ni wọ́n mọ́ gba wọn ìtọ́jú ànẹ́bì ìtọ́jú ọkọ ó lè jẹ́ òun ló kíìpù wọn bí sí níbẹ̀ làwọn afáfin ní irú ẹni bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ó lè gba sàwálì ṣáájú kọ́sẹ̀ wá gba gbèsè ramadan rẹ̀ kó dá padà lẹ́yìn rẹ̀ tó bá yẹ pé kò bá pọ̀ ó ti tọrọ ọ̀hún láti san gbèsè yẹn náà nínú oṣù yẹn kó sì gba sàwálì kó san gbèsè ramadan báyìí kó tí èèyàn bá jọ ń gbé àti alájọgbé yìí tí èèyàn wà ń gbóúnjẹ kú tó dẹ̀ ń gbóúnjẹ yẹn lọ́wọ́ yẹn ó wá lọ ń dànù tí èèyàn mọ̀ pé ó ń dànù ìdí èèyàn ti lè máa gbé oúnjẹ yẹn fún padà nígbà o. bá ti pé ń dànù ẹ̀ mọ́ gbé e fún mọ́ ṣùgbọ́n ẹ lè sọ fún pé ìyá da oúnjẹ nù ẹ̀ ní gbé e fún mọ́ zero eight one two two nine two two one eight one. Wàlẹ́kùn sálàmù àlọ́wọ́ Oúnjẹ mi á gbàjá o. Bẹ́ẹ̀ mi ni pé tí èèyàn bá lóde, tó bá bímọ márùn-ún, téèyàn bá so ìrírí ẹ̀. Téèyàn so igi lórí rẹ̀. Bẹ́ẹ̀ ni, tí ó ń tọ̀ wọ́n tí ó ti ta lẹ́sẹ̀, tí ò rà agbára láti ṣe kẹ̀kẹ́ mọ́ kí ni ìtọ́sílẹ̀ rẹ̀. kò lágbára láti ṣe kí ni. tọ́já lẹ́sẹ̀ tó ṣubú tọ́já lẹ́sẹ̀. sẹ́yìn fẹ́ so ìkí tí ọ̀rọ̀ àṣàgbà. wọ́n fẹ́ ṣe igi. bẹ́ẹ̀ni. ẹ̀yìn dá lẹ́sẹ̀ òkè ọmọ sọ igi torí kó ti dáràn ẹ̀ tẹ́lẹ̀ àlè ló gbé sílé yẹn ó sì bímọ àwọn ọmọ sìnẹ́ márùn-ún so kódà ẹsẹ̀ tó dá yẹn ò ní ṣe pẹ̀lú igi tó yẹ kó ṣe pé ńgbà tó wà dá lẹ́sẹ̀ yẹn so kọ́ńtà gbé sẹ́gbẹ̀ẹ́ náà kan tó agbára ọlọ́fẹ́ ló ń bẹ̀ tẹ́lẹ̀ náà lóbi jẹ́ kẹ́kẹ́ mọ́ òlẹ̀ jí kéèyàn wọ́n òlẹ̀ dáràn kó sì mọ́ wọ́lọ́run láforíjì tí kò alágbára gbogbo àwọn ti jẹ bíbí ọmọ odidi ọmọ márùn so kọlọ̀ nǹkan dáríjì kó ní ó ti túbà wọn ò ti gbà kíní kẹtẹ́rẹ̀ tẹ́lẹ̀ wọ́n fúnra wọn nọ́mbà fúnra wọn kó wọ́n sì wá fún ìjì lọ́dọ̀ lọ kọlọ̀ nǹkan fún lálàáfíà. ẹja mo gbé kámákámá ìṣẹ́jú wa ọkọ̀ ìbéèrè yìí ìbéèrè yìí gẹ́gẹ́ làwa fẹ́. ẹ̀ ń béèrè mi ni pé tí èèyàn bá sùn ká pé èèyàn parí kìámù láìlì nìkan so ẹnìyẹn ó wá ti wá ti dáná wá ní pé oorun kò ń ṣe ẹnì jẹ kàrí nígbà bíi ẹyìn four thirty. pé ìyẹn dà pé kọ́yá kóhun ó lè sáré sùn kó tó di pé. kí ni ìbéèrè yín bẹ ẹ̀ ń béèrè mi ní pé lè jẹ ní four thirty. Ah, so òun náà jẹun ó ti jẹun ọlọ́run bá gbà sí ṣùgbọ́n ọ̀dà sòdì ló fi jẹ́ gbogbo àtàǹsì kìyàmù léèlì náà ń da kọjá pé ká parí ẹ̀ tó wọ̀ sí sàárì ń tó bọ́ ká sì sọ fún wa gbogbo ọtọ́ nípa ọ̀nlọ kìyàmù léètò kásùbà mọ́sáàsì ò ti bẹ̀rẹ̀ sí jòrò báyìí òun ṣera rẹ ni o ọba àfi odidi kùránì mẹ́wàá kírun lóru kan kò tóun àṣùbà o sòdì táwa ṣe tán pé alọ kìyàmù léèlò fi kásùbà ìyẹn ń ṣera ẹ ni o. ẹjọ́ so tó bá wá rí gbogbo èèyàn yóò máa sọ pé ah, mo fún yẹn ní mo ti fún ní mo ti yọ sàkọọdún yìí kọ sọ yìí tó fún yẹn lówó yẹn sọ yìí owó yẹn fún yẹn bọ ẹjọ́ títí yẹn bá rówó yẹn sí ẹ lè lọ kó fún padà ah, wípé yìí ń fẹ́. kò sí kò túmọ̀ kó sígbà tó sọ fún yẹn. mo ti yọ sàká ẹ eh, ìwé yẹn ti sọ fún wọn pé ten thousand lọ yọ fún mi kò ní ìwé kẹlẹ̀ ọ̀dà padà fún ṣùgbọ́n òun náà kó òun ní ó lẹ̀kọ́ torí gbà mí bẹ́ẹ̀ náà tó yẹ pé nù sàká àtẹ̀lómi lè mọ bóyá bísíǹsì ti ń ṣe níìsì tábà kó fẹ́ lómi yóò sì rè ni bóyá òun ti ń ta níìsì gbogbo gbogbo ti ń ta ten thousand kódà five thousand ni so ẹ wá fẹ́ empower rẹ̀ tẹ bá lọ fún jù bẹ́ẹ̀ lọ so ẹ wá fún ten thousand ó lè jẹ́ pé ohun tó dìsáàfù láti gbà ní gbọ́dọ̀ tó yọ sàká nítorí wọn ń pariwo kí mo ti yọ sàká fún ọ wá síjú àwọn èèyàn sọ́dọ̀ rẹ̀ pé olówó ni ìkànnìọ́ ìkànnìọ́ mọ́ sọ iye tó ṣe kíni lọ́yọ́ fún rẹ̀ nìyẹn kí èèyàn máa lọ dá padà kí ló tẹ̀ ń sọ fún àwọn èèyàn ẹ mọ sọ fún wọn náà pé ten thousand lẹ́sẹ̀ kíni lẹ́yọ fún mi torí pé ó lè fún ten thousand náà ti sọ bẹ́ẹ̀ tó bá dọ̀dún tí ń bọ̀ ó lè fún one million tí èèyàn bá náà bá ti á lọ wo kí mo lọ dá padà fún pàtàkì wàhálà èèyàn lè tì náà omi o ìlẹ́lẹ́ ìsìlámà wà súnà tún ẹwà gbọ́ kàzá súnà ìyálẹ́ ìsìlámù dédé kò sẹ́ni tó lè jẹ́ mùsùlùmí òdodo àfi kó tẹ̀lé ohun tí Muhammad mú wá ètò àlè